ṣé ìwọ ni James James bẹ́ẹ̀ ni ìyàwó mi ni o lè lo ọdún mẹ́wàá nínú ilé o dẹ̀ lè má lò ṣẹ́jú mẹ́wàá. ẹ̀jẹ̀ lélẹ̀ ìkẹ́ kí ló ṣẹlẹ̀. mo fi orí gbá kitchen cabinet lé. bàbá tó ń ṣe gate man ṣe rí ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ṣùnùkùn ni ojúṣùnùkùn ni ẹ fi wọ̀. sọ́jọ́ wo sọ́jọ́ wo ló wá dé pé ọ̀gá àti James náà wá ń gbọ́ra wọn ní gbogbogbò bí aṣòfin. make we do this guy now jẹ́ ká dùn bọ́bọ́ yìí ká bá wa lọ. ṣúrí gbogbo eléyìí tó ń ṣe child's play lásán. when and how exactly am I getting money. as soon as tí n bá ti gbọ́ pé ẹ̀gbọ́n mi ti kú.